Ibadallah nígbà tó bá di pé àwọn ọkùnrin kú ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi ọ̀lẹ́ méjì sílẹ̀ <clears throat> ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ òun la tún mẹ́nu bà níjúmọ́ àtòrí kọjá òun náà ní ọmọ òrukàn èyí tá a sọ fún ayé kọyẹ ká gbé àwọn ẹ̀tọ́ kan fún wọn ọ̀lẹ́ kejì tó máa wà lẹ̀ òun náà ní opó ẹ̀sìn Islam ó ṣe lójú kòrò láti sọ ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ lónìrìnrìn wọn tó ṣe pé àwọn ọ̀lẹ́ yẹn ni opó wà àtàwọn míì anabi sọlọlọ ẹsẹlágẹ ń sàkólé ká àwọn ọlọ́pọ̀lọpọ̀ kálukú òun lẹni tí ọmọ rẹ̀ jáde láyé àwọn méjèèjì ti jọ kẹgbẹ́ àtẹnitọ kọkọ lẹ tó kiri kiri kejì wọn kò lọ́kọ ọkàn ìjásí pé ó ń tiẹ̀ ọkọ rẹ̀ kú ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ lẹ̀ ọkọ wà láyé mọ́ wọn ti yàrá wọn lọ́pọ̀lọpọ̀ gbà oko yìí máa ń jẹ́ ìyá fún àwọn ọmọ òrukàn àwa jásí pé lẹ́ẹ̀kan náà àìní máa di méjì kù àìní ọkọ tó ti fóun nípa wá jíjẹ mímu àti ìṣe bùkátà lẹ́yìn náà ni ọmọ tí ò tún ní bàbá ajá tí fi ogún yẹn yóò tálákà lọ́nà méjì nípa bẹ́ẹ̀ níṣẹ̀rí àti fẹ́ kí a ṣàmójútó àwọn ogún yìí ló fi gbé ẹ̀sán tó tóbi kalẹ̀ fún ẹni yóò tọ́ba ṣe rere tó ṣe dáadáa pẹ̀lú àwọn ogún yìí nínú hadithi sí imam muslim rahimahullah ta'ala tí wọ́n gbé jáde látọ̀dọ̀ àbíkọ́ ẹ̀rọ jọmọ sàlàn wọn ní sẹ́rí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ́lá yìí pé àṣàrìn alẹ́ àwùmọ̀lá ẹni tó bá ń ṣe bó ti bó ti yẹ nípa ọkọ àti aláìní kálímùjá nìyí fi sabilillah ọ̀hún tọ̀hún dà gẹ́gẹ́ bí ẹni tí ó ń jagun lójú ọ̀nà ọlọ́run lórí ikú onígbónáwó ọlọ́run ọ̀hún tẹ̀lékè. afáwa ni mo lérò pa nẹ́ẹ̀dì tó sọ ọ́ sí wípé ẹni tí ń ṣe bó ti bá àdúgbò ti yẹ kókó àti aláìní ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ń fi gbogbo òru ṣe náfìlà sí ọ̀gá rẹ̀ alẹ́ ti ṣe bó ti bá àdúgbò ti yẹ pẹ̀lú ọkọ àti aláìní. ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó ti fún ti gbogbo ọ̀sán rẹ̀ gbáwẹ̀ tí ò tiẹ̀ wá sínú rárá. oríṣi ọ̀rọ̀ nípa èyí ti bẹ́ níbi bí ẹ àti àwọn kan tún èyí tó wà ní sọ̀rọ̀ yìí ti látọ̀dọ̀ àyíṣà ọlọ́ọ̀bù àyíṣà àti ọlọ́ọ̀bù àyíṣà. wọ́n lè rí ọlọ́run sọ́lọ́ọ̀bù alẹ́ àtẹnudí bá ń tọ́jú ọmọ òrukàn tó jẹ́ tiẹ̀ ní àbí ìdí èsì tiẹ̀ kájọ máa wà lálùjẹ́ náà ni. bákan náà ẹni tí bá ń ṣe dáadáa fún ọbọ àti aláìní àlọ́dà gẹ́gẹ́ bí ẹni tí ń jago sójú ọ̀nà ọ̀nà. tá a bá tún lọ́wọ́ sínú ní ìmáàmì Nasa'i rahimahullah nínú hadith abdullahi ibn abi awfa radiyallahu ta'ala anhu wọ́n ní sẹ́rí òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam ìmọ̀ ń ṣe àfikèrè lọ́pọ̀lọpọ̀ à ń sọ̀rọ̀ nígbà wà ní ẹ̀kọ́ sànẹ́bì lórí bẹ́ẹ̀ òjijì ọlọ́run kìí di ẹ sọ̀rọ̀ ọ̀bàjẹ́ rárá òjijì ọlọ́run inú rẹ̀ máa ń kú ní ọjọ́ ọdún wa kó tó bá rẹ̀ omi kúrú òjijì ọlọ́run sallallahu alaihi wa kìí sì gbéraga sáwọn owó àti aláìní títí tí ó fi bí àbùdá dà wọn iná ìgbà wa mi ni wọ́n gbẹ́ gbà wá kọ́dà bí ọba tó rékè tó ṣùgbọ́n àwọn ọ̀túnmọ̀ rẹ̀ da ó ti sinú àwọn ẹ̀rí mi tó gbádùn látọ̀dọ̀ àfàwọn ọ̀túnmọ̀ ìbọn mọ̀tàrún ni ọ̀rọ̀ ni ọlọ́run tàlà án wọ́n lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ títí ọlọ́run ọlọ́run máa ń tẹni tó bá wù ní ọrẹ ayé àtẹni ọ̀fẹ́ àtẹni tí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni tọ́lọ́run máa kú lẹ́sìn òun lè ń tọ́ bá nífẹ̀ẹ́ sí nìkan ànábì sọlọ́lá àṣàláwá gbogbo àwọn fi àwọn ọ̀rọ̀ kan lọ ó ní mo fi ẹni díẹ̀ bí mi ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ fúra ẹni tó bá kó dúkìá jọ lọ́nà ìtọ́ tọ́wọ́ amẹ sọ́nà tó tọ́ èyí tó di ẹbí ń da tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ òun ni kọ́ ní ẹkún ọmọ òrùka ó sì tún lẹ fún owó ẹni tó bá kó dúkìá jọ lọ́nà tí ọ̀tọ́. tó tún wá lọ ní ẹbí tí ó sọ náà ẹ̀rú pé eléyẹn ọ̀dà bí àìsàn tí ó ń ni. àwọn ìgbà wà ní tó ṣe yí pé bí ọ̀bá gúnrégé tó àwọn ẹ̀rí jẹ́mi tó ń bẹ nínú àdìsí tó gbádùn ẹ̀rí wọn là sọ́kọ́lọ́ ìyẹn ni pé sí ọlọ́run ẹ̀sìn nípa wọn má sí ọlọ́run ọba ẹ̀sìn ẹ̀sìn nípa wọn ọlẹ́kìtì òun náà ni ọmọ òru náà. bákan náà nínú ẹ̀ náà ni hadith kúndù sí i tó yẹ pé gbólóhùn yẹn ọjáde lẹ́nu anábì ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ti ọlọ́run ọba wa ó sí àlùkò ánìdá má fi ń sin lọ́hùn ọba àdìgbẹ́ ọlágbọ́bá yìí ni àní máa gba ìrún lọ́wọ́ ẹni tó ti ń bọ́ tẹríba fẹ́mi ọlọ́run ọba ọtẹríba fún títún bíi mi tí ó sì gbéraga sáwọn ẹ̀dá mi ó ń sọ wọn ó sì máa lẹ́lẹ́ lórí kọ́ máa tẹ̀síwájú lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ ìyẹn ni pé kílẹ̀ ọba fi tó a ti ronúkìwàdà nípa ẹ̀ṣẹ̀ tó bá dá ó ń sọ wọn tó máa ń lo ọ̀sán rẹ̀ níbi ìrántí mi ọlọ́ ó tún máa ń sì kí aláìní ó ń sì kí arìnrìnàjò jíjẹ́ náà rẹ̀ ti tán bákan náà wọ́n máa ń sì kẹ́ owó bákan náà wọ́n tún máa ń sì kẹ́ ẹni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wọ́n ní irúfẹ́ nìyẹn òun lòun gba ìrún irúfẹ́ ní ọba àdìgbà ọlọ́wọ́n ń dààmú nìyẹn. ẹ̀rí wọn kó sí wọn lè wọn lọ sọ fún àti sẹ́ni tó dá ọmọrù lóró tó gun ní nǹkan lọ́rùn yẹn kó tó ní pé yóò gun ní nǹkan lọ́rùn ọmọrù wa sọ báyìí ìgbé tọ́lọ́ ọba bá fi nílẹ̀ lálàáfíà gbogbo àwọn owó ìráàkì bá bá ká ìní jẹ́ kí wọ́n ní bùkátà tọ́jú ẹ̀ nìkan jèmi ọmọrù lọ láéláé ẹ̀rí àti kò sí jọ mẹ́ta lọ tí wọ́n kọ́ tí wọ́n á fi ṣe lọ́sẹ̀ tí wọ́n ṣe yẹn wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ nínú tó tún máa fi wa nípa àkólébẹ̀ ìpàtàkì èyí tí islamu tó pàtàkì àwọn ọgbọ́ ọ̀hún náà ni èyí tó tó wá ní muslim imam ahmad rahimahullah ta'ala nínú hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn lè ra nabi sallallahu alayhi wa sallam wọn ọjà ọ̀pọ̀lọpọ̀ kan lọ́dọ̀ àwọn èrò tí wọ́n máa ń sọ́jà sí láti ìlú ńlá ẹ̀ mọ́rú ọjà yẹn wọn ní bí wọ́n sọ pé yẹn lọ gbé kájẹ nígbà tí ìjọba òní bá wọlé ká má gbé o torí yóò máa túmọ̀ kúròjì torí tí wọ́n fi gbá yẹn mú àbí tí yẹn bá tọ̀ ọlọ́nà ẹ̀tọ́ dáa àgbẹ̀rí pé sẹ́yìn kí wọ́n máa sọ fẹ́ ìsàmúyẹ báyìí wá dá o iṣẹ́ tó léwu ni gẹ́gẹ́ báwọn olùmọ̀ ṣe ń gbàkíyèsí nípa rẹ̀ lórí agbẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lọ kẹ́rí sí irú kẹ́bẹ̀ nígbà wo ló ní bòde àwọn àni lórí kìnní báyìí ẹgbẹ́dọ̀ kẹ̀kẹ́ báyìí iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam wọn lọ ra ọjà lọ́dọ̀ àwọn èrò lómi tí wọn bọ wá àwọn èrò tí wọn máa lọ kọjá nílẹ̀ òkèèrè láwọn ọjà olówó iyebíye wọn là anabi sallallahu alayhi wa sallam wa jèrè dọpọ bí wọn lè ṣe èyàn jèrè ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́dọ̀ tiwa tí wọn lè yẹn rí mílíọ̀nù ọ̀fun náírà nígbà tá anabi wa rí owó ìwé ti pọ̀ lóyìí gbogbo ènìyàn pátá ó sì lọ sí fún àwọn owó abdul muttalib ẹjọ́ wa ní ọkọ̀ sàmẹ́rì ni. ìgbà wa mi tún ní imam ahmed rahimahullah lábàdà abdullahi ibn amr abun amri abdullahi ibn amr ibn al-aasi radiyallahu ta'ala anhuma wọn ni wọn bí òjijì ọlọ́run ọba léèrè nípa àkíkọ wọn ni anabi sọlọlá ìfọláwà sọ wípé ọlọ́run ò ní fẹ́ sí kí ọmọ máa ṣe òní rẹ̀ wọn lọ́dà bí ẹni gbígbólóhùn àkíkọ yẹn jíjẹ ọlọ́run ò ní fẹ́ sí tọrọ súnmọ́súnmọ́ ọ̀pọ̀ òkùnrin wà nílẹ̀yìn lóbi sọ ipá lọ́wọ́ nífẹ̀ẹ́ sí kéèyàn máa sẹ́yà àti bàbá rẹ̀ wọ́n á kéde òṣìṣẹ́ ọlọ́run wọ́n dá ń bí ọ ni pé tẹ́nìkan wá bá bímọ tí ẹnìkan wá bá bímọ kí lójúṣe rẹ̀ kí ni ohun tí ó ṣe ànábì sọ́lọ́lọ́ àtàláwá ni alẹ́ tó bá nífẹ̀ẹ́ nù yín láti pẹ́rẹ́ nípa ọmọ rẹ̀ tó ní kọ́ya pẹ́rẹ́ o òun lẹ́rìn tá a máa ń pa níjọ́ kéde péyàn bímọ ní ọjọ́ júmọ́ ọjọ́ èní lápẹẹrẹ péyàn ọ̀pẹ̀rẹ̀ yẹn ní ọjọ́ àlàmísì àyàfi tó bá já sí pé ìgbà téèyàn bímọ yẹn kò ti bọ́ sí mọ́gàríbì ìyẹn ìgbà tó ń wọ sàdá máa ń kírun mọ́gàríbì nígbà yẹn lè yóò tó pẹ̀rẹ̀ yẹn ní ilé ọjọ́ júmọ́ àbáyé. ẹ wá rà níbi sallallahu alaihi wasallam ọ alẹ́ tó bá nífẹ̀ẹ́ láti pẹ̀rẹ̀ fọwọ́ rẹ̀ omi kọ́ya pẹ̀rẹ̀ o tọ́bajọ́ ọmọkùnrin kéèyàn pẹ̀rẹ̀ méjì tó ti bá wọn méjèèjì wọn á sì déédéé ara wọn tọ́ba jọmọbìnrin kéèyàn gbẹrẹ kan wọn bá tún jẹ anábì léèrè nípa àlùfáàrà fáàrà òyì òun ni àkọ́bí ọmọ rà tún ní àbí àgùntàn tó ti pé kó tó ti pé sílámù dé wọn a máa pa fún àwọn òrìṣà wọn wọn ti anábì léèrè nípa rẹ̀ pé yẹn ń kọ́ ní ìjẹ táwọn èèyàn yẹn lérò pọ́ńtẹ́tọ́ ní ọ̀gbìn alẹ́ islam islam ti bàjẹ́ ọ̀gbìn ẹ̀mí rọ́pò rẹ̀ ńlẹrìn ẹlẹyà àtẹrìn kíni ọ àtẹrìn àfíkọ àtẹrìn dábàá pápá lẹjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹrin pé àti akáyé àdúrà yà pẹrẹ irú ẹrin ẹlẹyà ọ̀tọ̀ náà ẹ wá rí anábì sọgbọn lọ ẹsọ láwọn apàkì ìdílé tẹ bá lè fi àkọ́bí ọmọ ẹrin ẹkún mi àbí ẹrin àgùntàn yẹn tẹ bá lè fi lẹ kí ó fi tó mi tọ́ba jẹ́ra fún mi títí tí a rẹ̀ ó tọ́ba jẹ́ra sún mi bákan náà tẹ́bá lè fẹ́ràn yẹn lẹ̀ tí ó fi dàgbà ìyẹn ni pé tí ó sòmí títí ìfẹ́yà rẹ̀ á fi mọ́lé tọ́ba fi mọ́lé yẹn yọ máa wọ bí ọdún méjì ọ̀sọ́dún mẹ́ta tẹ́bá lè jẹ́ra sún mi yẹn tẹ́gbé sójú ọ̀nà ọlọ́run ọba ọmọ àfi ń da ju kẹ̀kẹ́ tó fẹ́ fẹ́ fẹ́ràn jẹ́ lásán lọ. àyè bẹ́ẹ̀ kọ́ kẹ́ wá mú ẹran yẹn kẹ́ lọ fi ta owó lọ rẹ̀ òfin lóore kò yé jù bẹ́ẹ̀ ju kẹ̀kẹ́ tó kò lásán lọ kẹ́ lọ fẹ́ fẹ́ fà á jẹ lọ ayọ̀ àti mùsùlùmí ẹ wo ìyàwó àyíṣà ọjọ́ lọ sọ̀rọ̀ àyíṣà lẹ́yìn ìgbà tó ti sọ ọlọ́wọ́ bá kú wọ́n ní sọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí ń sọ wọ́n ló ti fi dé ìgbà tí àbáwọ̀ àtọ̀rà náà bùnà áwọ̀ ọ̀rọ̀ ti ọlọ́ bùdàlà àti wọn àwùjọ. àtọ̀rà náà bùnà áwọ̀ tí wọ́n máa ń pè ní ìmọ̀ọ́mù rọ̀túnlélàhì sọlọ́lọ́ àyọ̀sọ́lá torí àǹdẹ́bí kírun lẹ́yìn àbáwọ̀ àtọ̀rà náà bùnà áwọ̀ ọ̀rọ̀ ti ọlọ́ bùdàlà àti ẹ wá rí wọn ní àwọn àyíká wa ń sọ̀rọ̀ yẹn wípé nígbà tó ń sọ̀rọ̀ àwọn ọ̀sán sẹ́ndì owó yìí wọ́n sọ owó yẹn ti tó wọ́n tún kú fún ọ̀rẹ́ táwọ̀sì owó ńlá ní káṣí o ó lè ju náírà lọ ọwọ́ sẹ́ndì owó yẹn pé tí àwọn ìyàwó àdẹ́bí ń gbòòsè pé wọ́n ti dógó àwọn mọ̀lẹ́bí gòmìnì tí wọ́n ti dógó ọ̀sẹ́ndì ẹ̀ sí wọn ẹ wá rí àwọn àyíká ní ìdíbí ti gbọ́dọ̀ kọ́ ọ̀rẹ́

nítorí pé tó bá ti pé oúnjẹ aládùn kan ní ipa ti ọ̀dọ̀ rẹ̀ ó súnmọ́ ìdájá sì ti máa dọ́dọ̀ rẹ̀ ju bọ́ọ̀sẹ̀ ń kùn tẹ̀lọ́ lásẹ̀lẹ̀ mọ̀ọ́sẹ̀ lọ. ẹ rí ẹ wá rí nígbà tí ọkùnrin àmọ́ tó wá gbé dúkìá omi níbi tì yí wá fíyàwó àyíṣà ọjà lọ tàlà nípa tí wọ́n níjọ pin ìyẹn gbogbo àwọn owó ànẹ́bí sọ́lọ́ àtàlà ká gbà pé pípé nù àwọn ìyàwó mọ́kànlá sákọ̀ọ́lẹ̀ fi díẹ̀ múlẹ̀ àwọn méjì péré ni wọ́n kú lójú ayé rẹ̀ Khadija àti àwọn àkànṣá ìlẹ̀kùn àwọn méjì lọ fún náà ní àtijọ́ ayé àtẹ̀bí sọ́lọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀m òfin ẹ̀kọ́ mi mẹ́sàn-án ní àdínkù sẹ́lẹ̀m ni wọ́n fi ilẹ̀ tí wọ́n jẹ́ owó. ọwọ́ ń pè sí dúkìá yìí wá ìyá wa àyíṣà ọjọ́ ọlọ́run sọ̀rọ̀ àǹkà wọn wá níta èmi sì gbọ́ sọ mi gbọ́dọ̀ ní gbogbo fi ń sọ̀rọ̀ ọ̀gá o. wọ́n ti kò ní sáájú ẹ̀yìn obìnrin yìí lẹ́yìn ìgbà tí torí kò yí sí láti sàánú owó ní ìgbìmọ̀ rẹ̀ o torí bẹ́ẹ̀ sákò mọ́ òun náà ó sáti tẹ̀lé ìlànà ìtẹ̀nà omi àkùnfẹ̀lẹ́ àlùjẹ́nà ọlọ́run bá ń fọ́n sọ àwọn ọmọ náà ó fà wọ́n fún un. àtàntẹ́bí sọ́lọ́ ẹ̀ sọ́lá pẹ̀lú òdòkú wa rẹ̀ ó ti sàdúrà iṣẹ́ tí àṣọ̀rọ̀ àmọ́ fún ni àlùjẹ́nà ọlá mi kọ́ lọ́ra pẹ́lá mi sàsọ́lẹ̀ ẹ wá wò yìí tọ́lọ́ ọba kẹ̀kẹ́ alára tọ́kù kàlàyé tó ti wá lóògùn pé ká máa ti dáadáa fáwọn owó kó o là nẹ́bí kẹ̀kẹ́ ti wá rí o á rí bá ti mú àpẹẹrẹ ẹ wá fún wa tẹ́lẹ̀ ẹ wọ́n fún àtẹ́lẹ̀ ní abo sọ̀rọ̀ ni wọ́n ti kẹ̀lé ń fi ẹsẹ̀ ẹ ewì kan ó ròyìn àtẹ́bí sallallahu alaihi wasallam ó ròyìn rẹ̀ ó ní fẹ́ẹ́ rà nẹ́bí ìmọ̀ ìyẹ̀ká rẹ̀ kọjá sí sí àwọn òǹkà máa ń lọ para sí tí wọ́n ti lọ gbádùn tẹ̀lé wọn. ayé ìtumọ̀ tó lé sáárọ̀ mi ó tún wá jẹ́ ìsọ fáwọn ẹni tí wọ́n jókòó. òjijì ọlọ́run náà nìyí o sọlọ́lọ́ àlùsọ́lá nípasẹ̀ dáadáa rẹ̀ tó ti pẹ̀lú àwọn owó táwọn ẹni ẹgbẹ́ ká kọ́ sí àtẹ́bí sọlọ́lọ́ àlùsọ́lá òun náà nìyí pé gbogbo ìyàwó rẹ̀ tá a mọ́kànlá yẹn ìdá owó tí wọ́n yàtọ̀ fún àìsá rọ́bì ọlọ́run dàlà àìsá wà àrùtọ́hà àwọn nìkan ni wọ́n jọ wọlé lóṣù kan lóṣù nínú hadithi jáde abdullah ọjọ́ ọlọ́run dàlà àìsá nga lọ́dọ̀ fún fẹ́yà wọ́n kọ́ ọmọ gbé ní àbí abilé kan ọ̀là abilé kan pa ìjọ ọlọ́run ní èsì tó ọmọ gbé ẹ̀wọ̀n má ti sẹ́yìn ọ̀dọ́ máa gbé gbé wíìlì ike ọmọge ọmọge ọmọge ọmọge ọmọge bẹ́ẹ̀ alùpùpùsálà ń kàlàyé fún wà lára ọmọge nígbà ọmọ àbá tẹlẹ òun ni ọmọ àbá tẹlẹ ṣùgbọ́n nígbà mí ẹ̀ta mi lè wà lára bíbí kan tó súnmọ́ kámárì lára ọmọge òun lẹ́ni àmójútó ẹ̀rí bá mi sọ̀tọ̀ sọ̀lọ́wọ́ ti jáde òun èyí ṣe tó ti pé ẹni tó jáde lé sọ̀lọ́wọ́ rí lórí bẹ́ẹ̀ màmú òun wọ́n ti fa àwọn ọmọ kéèké lẹ́kọ̀ọ́ sẹ́ni ó lè mójú tọ́wọ́ ẹni tó ti rí ìrírí lọ lọ́jọ́ kí n fẹ́ ẹni tó ti rí ìrírí. ó fi ẹ̀yìn pé fún àtúnṣe ìyẹn lè mọ́tò nítorí dáadáa nítorí ìgbèrò dáadáa nígbè mo fẹ́ máa ṣe dáadáa dáadáa yẹn sì lè má tètè dọ́dọ̀ rẹ̀ lásìkò lásìkò nígbà tí ọ̀gá fi lábẹ́ ọ̀rẹ́ lẹ́yìn ṣùgbọ́n tó bá ti wà lábẹ́ òfurẹ́ lẹ́yìn ó súnmọ́ ní dáadáa yẹn ọmọ àdọ́dọ̀ ẹ̀. àwọn alẹ́ ẹ̀kọ́ ti ànẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìyàwó rẹ̀ ògbólọ́pọ̀ jù mẹ́ àti àyíṣà radiyallahu ta'ala anha àwọn nìkan iná ni wọ́n jọmọ gé káńtẹ́nìtẹ́ sallallahu alaihi ẹ má jà sọ ní àárọ̀ ọ̀dùnmọ́ àwa lọ́wọ́ káàtì má bàa wọn kò ó pé kíní tó kó èyí wọn sàdó kó ẹ tọ́ba ti dáadáa sí yọ si làkùn ju ọkọ̀ òun lọ́rọ̀ tọ́ba ti dáadáa bí ó ní wọn fi ọkọ̀ tó lélẹ̀ gbogbo wa ló wọ̀ lọ́kọ́ òkúrú ẹ má jà ẹ̀ ẹ kọ́kọ́ lọ ọlọ́mọ fẹ́ máa mójú àhà òdìgbò ọ̀yọ́ fẹ́ wúlò kí kókó kẹta ń kó yìí sí ní kẹfẹ́ ni. tọ́ba tó ọlọ́kọ kò ní náà nìyẹn àti máa lálàsí rẹ̀ ẹgbẹ́ wa látọ̀dọ̀ kájẹ ní àjọ kẹgbẹkẹgbẹ báyìí níjọ gbẹgbẹ ìyáàmù wọn ni ọwọ́ amú kàárín àti ìka àbábẹlà òfin kẹgbẹ ara wọn wọn ni obìnrin yìí ìta rẹ nìyí o ọkọ rẹ má jáde láyé obìnrin yìí ní kó ọsì rẹ wá ọwọ́ àtìrà rẹ mọ́lẹ̀ nípasẹ̀ àwọn ọmọ òrùka sí omi kọkọ rẹ títí táwọn ọmọ yìí tí wọn fi tí wọ́n fi gbó àti kábọ̀ ilé tí wọ́n fi ju gbó. ẹ̀rí ọmọ yẹn ti yẹn náà wà nínú sábà bí tó lè rí lẹ́nu àdúgbò ní ọ̀rọ̀ torí tó bá lọ́kọ̀ ó súnmọ́ kó ti fi ọkọ̀ tó fẹ́ yẹn kó má jẹ́ olójú ráyè nípa àwọn ọmọ tó ti bí fún ọkùnrin àkọ́kọ́ ìkejì òun ni ilé yóò jẹ ọkọ rẹ̀ ní àlùjẹ́nà bí iṣẹ́ àbúrò àkólùkọ́ ìtajà استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استكبروه وضميره اليه انه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده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 kẹ́sì ẹ̀ka ṣe nípa ìyàwó owó. nínú ẹ̀kọ́ tó wà gbogbo èyí tọkọ rẹ̀ jáde láyé òun náà dàtí rè yóò lù mọ́ ọ̀kọ́. àdéhùn ní máa ń tẹ̀lé láwùjọ wa. ọ̀rọ̀ tó kù ní hàn pẹ̀lú ibi ọkọ tó ọlọ́mọkùnrin láyé. ẹ dákun kí lọ́sẹ̀ yìí fámìlì pẹ̀lú dáadáa yẹn ní bíbí ogun yàgò yẹ wà. àbí tẹ bá jẹ́ àbá lóko tẹ bá wọn tó wúni lọ́sàn torí gbà lọ́mọkùnrin ti lè wà nínú ọmọ tó kù bílẹ̀ yẹn kò sẹ́nikẹ́ni nínú mọ́lẹ́bí yàtọ̀ sí àti bàbá tí wọ́n jẹ́ kó òkú kan ìsàkúrò ọ̀sẹ̀ kan kẹ̀kẹ́ tí ó yọrù báyìí ó kò ti súnmọ́ àgbo nígbà lọ́mọkùnrin ti lè wá gan ọmọ kílẹ̀ wà wá tẹ̀yẹ sí sàpá tó ti bẹ̀ gbogbo pé nílànà ẹ̀sìn yàtọ̀ sí ìlú yìí. só nípa bẹ́ẹ̀ nínú ẹ̀tọ́ tí owó tún máa gbà òun náà ní kí ni ó rú jíjẹ ajogún ọkọ rẹ̀ ọ̀ ẹgbẹ ẹgbẹ wa gba gbogbo kiri àkúrò mi kan bí àpò lọlé ọkọ mi èwo ń tiẹ tèmi ìyàwó ẹ ti mo sọ fún wọn ọfẹ mọ ikú lọ́lọ́run fi yà wọn kí ni wọn ti kú lẹkọọ ẹ Ọlọ́run ọba sùpánẹ wọta aláni wọlé àwọn ìjà kúrò lọrẹ nínú ẹsẹ àwọn obìnrin wọn máa mú wa ọlọ́pàá pọ ìdá kan nínú ìdá mẹ́rin nínú ohun ọkọ bá fi lẹ ní ìlú láti yẹ lẹkùn wọlé tẹ bẹ́ẹ̀ bẹ̀ ni ẹlòmíì ní òsì wà fún yín bí dúkìá yín bá jẹ́ fọ́ mílíọ̀nù yóò wà mílíọ̀nù níbẹ̀ láwọn ẹ̀rọ. àdìgbà àtàlẹ́kùn wọlé tẹ́ ẹ bá wà sọmọláyé ẹ lọmọláyé kọ́kọ́ bá jòwó lóbi fún yín ẹ̀rí àwọn ìyàwó yẹn láǹfààní àti gómìnà ọ̀rọ̀ kọ́dà fún ìgbàsọ̀mọ̀ mínímà àtàlẹ́kùn wọn mú ọ̀rọ̀ pàtẹ́ nínú ọ̀kẹ́ bá fi lẹ̀ ẹ gbọ́ òsì láàrin ìyàwó mẹ́rin àti ìyàwó ẹ̀yọ kan nípa ìpín. ìtumọ̀ rẹ̀ ní pé tọ́ba jáde pé ìyàwó mẹ́rin ni wọ́n fẹ́ jogún ẹ̀yọ kan ẹ̀yọ kan sí ọ̀lọ́mọláyé gbogbo ẹ̀yẹ náà ìdá kan ní ìdáná ni wọ́n á mú. tọ́ba jáde pé ìyàwó mẹ́rin ni wọ́n fẹ́ jogún ọkọ tó lọ́mọláyé gbogbo wọn ẹ̀yẹ mẹ́rin ni wọ́n ti pọ̀ tó yẹn tó ti pé bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ́lọ́ òun náà ní kí ni ọ̀sùnà ilé ìgbé tóbìnrin yóò gbé nígbà tọkọ rẹ̀ jáde láyé ilé tọkọ bí ilẹ̀ tí tó fi kó láyé tí ó fi parí gbèdéke àkókò rẹ̀ gbèdéke àkókò rẹ̀ tọ́ba jáde pẹ́ẹ́ni tó lóyún tí ó fi bímọ ọkọ ọba àkúlóde ó bímọ lọ́kùnrin la ó ti parí owó rẹ̀ ní ilé ọkọ yẹn ní ọwà ọba tọba nílẹ̀ yẹn tàbí kó gbé bóyá ọ̀sẹ̀ tó ti la wọ ọsọ fún ìtòsù fẹ lọ iná làwọn dókítà gbọ́dọ̀ ọ̀sẹ̀ tó ti ìtòsù fẹ lọ ńlọ ọkọ rẹ jáde láyé ajásí pé gbogbo ni ní oṣù mẹ́sàn wáyé oṣù mẹ́sàn ní òfin mímọ àkóṣù mẹ́fà òun ni ó lò ní omi tìkì ní ọkọ oṣù kó gbogbo ìgbà tí ó lò yẹn ilé ọkọ yẹn ni wọn fẹ́ kọ wa. àyàtúnfi tọ́ba jásí pé kò lóyún nígbà yẹn ilé ọkọ yẹn náà ni ọ wà tí ó ti ti nǹka oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tí ó ti sùn ká rẹ̀ eléyìí ni mo fẹ́ wà nínú ìlànà rẹ̀ kọ́dà bí ọba sílé wọn á lọ gba lẹ́kọ̀ọ́ tí ó ti ti ẹ̀sìn yìí níbẹ̀ ayọ̀ ẹ̀sìn ti mú ẹ̀rí kó bó ti já sí kọ́lẹ̀ tọ̀ ọ̀hún náà ní sọ́gọ́dọ̀ ṣe o òṣìṣẹ́ gbogbo ṣẹlẹ̀ gidi tó mú yóò ti mú pé ní àlẹ́ àìsà kóso káàkiri náà wí yẹn bọ́yá oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn ló ti sùúrù àdìgbà tó ti bímọ tó bá fẹ́ láàrẹ̀ á ní sùúrù ìkejì òun náà ní sọ́kùn ní ẹ̀sìdá tẹ́tẹ́ lọ́jọ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ jáde láyé ọgbọ́dọ̀ tọ̀ sọ́ọ̀ bóò láti wá rí tó dùn kíkó ọkọ rẹ̀ kára kò ní sọ̀rọ̀ bó ti wọ́n tún kàdé ìdí ọmọ àtijọ́ ọ̀rọ̀ di ọlọ́run tọrọ àjá wọ́n ní ìdíje ọlọ́run bá sọ yìí pé àníkọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀nà kò tẹ̀ dá kóbìnrin kò sì kákó ewu tó ti sọ mẹ́ta lọ àìní sọ̀tọ̀ àyà ìyẹn ni pé òkú kẹkù bóyá tó malẹ́bí àgókù kẹkù tó kẹgbẹ́gbẹ́ ọ̀gbọ́dọ̀ tó ti sọ mẹ́ta lọ láti fi ṣe àìní sọ̀tọ̀ fífi sì kákó gbogbo yẹn àyàfi tó bá jọmọ rẹ̀ lókun nígbà yẹn ní olóṣù àtijọ́ mẹ́wàá láàrin ìgbà aṣọ tí wọ́n bá ń pa láró ti ń ṣe yànnàyànnà ọgbọ́dọ̀ wọ́ ọgbọ́dọ̀ létíró ọgbọ́dọ̀ ló tẹ́ǹtì àyà fìtura lẹ́kùnrin pé ó lò nígbà tí wọ́n bá ṣe àlejò ìyẹn ló gbọ́dọ̀ tó kékeré lọ eléyìí nìkan lọ́wọ́ àdúrà rẹ̀ ọdẹ lẹ́yìn ọdún máa fi àdúrà inú àdínkù mi sàlẹ̀ mẹ́ta yìí bí àlóbìnrin tẹ́tẹ́ lọ́jọ́ ẹ̀kú tọ́kọ̀ ẹ̀ bá jáde láyé ọgbọ́dọ̀ sọ̀sọ́ àyẹ̀wò àgbọ̀dọ̀ sọ̀sọ́ yóò túmọ̀ ọ̀pá sọ́dún asọ́ dúdú yẹn yóò adùnrin mọ̀ títí fáá ìjọ tó bá ti jáde oko ẹ mọ̀ bẹ́ẹ̀ kú sí ẹ̀rọ àdúrà wọ́n lè láwọn wọn ti kọ̀kọ́ oko àdúmọ́sá oko eré iná máa ń dín síbà àtàkàrà oko nígbà wọn bá bí wọn ṣe léèdè náà àwọn àgbọ̀dọ̀ gbọ́dọ̀ fi sàárà ni ọ àbí tó bá fẹ́ jáde kọ́ máa bọ́ bẹ́ẹ̀ sí fún ẹ bá bó lé pàdé ọkọ rẹ̀ kọ́ palẹ̀ kejì kọ́ máa fi kọ́kọ́ rẹ̀ ó mú lọ àyíká lọ́wọ́ pàdé ọkọ ìbọn yẹn kó mu wálé ní wa lọ tẹ́tí wọn lọ́ọ́ rọ́ọ̀pẹ̀ fún ẹ̀wá ní ọmọ ọbẹ̀ sáfù kí àyíká mú olè pàdé torí tọ́bí ìpàdé yóò mú lọ ní torí bẹ́ẹ̀ fóun ní ẹni tí mọ́bẹ̀ kó fi ṣe kí ni o kó fi yẹn ju ẹ̀ gbogbo eléyìí ò sí bẹ̀ ọ̀ kò ní sọ̀rọ̀ lásán yìí. nínú hadith omi sàlẹ̀ abẹ́ta rọ́jì ọlọ́ọ̀kú sàlẹ̀ àyíká wọ́n ní arábìnrin kan lọ́wọ́ ti ọlọ́ ọlọ́ọ̀kú ayọ̀sẹ́lá ọmọbìnrin mi ọkọ̀ ẹ̀kú nígbà tí mo so kó lọ́wọ́ yẹn mo ti jókòó yẹn kẹ́ ni àìní sọ̀tọ̀ kí ní kárí dọ̀ á máa wẹ̀ yóò máa kọ̀sọ̀ ó sì máa wọ̀sọ̀ tó dà ṣùgbọ́n kò ní kóso kò ní lọ turare kò sì ní lé tirọ̀ kò ní sọ̀tọ̀ ẹ̀rí anábì sọ̀tọ̀ lọ́wọ́ àtàlà ojú yìí wáyé pé àwọn ọ̀lẹ́ wọ̀nyí sẹ́ni sọ́yẹ ká má tiẹ̀ díẹ̀ nípa wọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká sàánú àwọn ọ̀lẹ́ nínú àwọn ọmọ òrukàn ní tí wọ́n ń bẹ láwùjọ wa àbáwọn ògbó àbáwọn aláìní ìdí ọlọ́run ti fẹ́ẹ́ rí mi ẹ̀ẹ́dẹ̀ ẹ̀wù wá mi sára àwọn ọ̀lẹ́ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run hakimi ilayna رعاية حقوق الضعفاء اللهم حبب إلينا رعاية حقوق الضعفاء أنبي الله سبحانه وتعالى ترجو ولدي láti lè sọ ìwà wọn lẹ lónìí lára wọn ìwà ọmọ orúkọ ọlọ́dàkùjá lè sọ ẹ̀tọ́ àwọn kó ọlọ́dàkùjá lè máa ṣe fún wọn nínú àwọn alẹ́ làwọn ayáwó ọlọ́dàkùjá lè máa ṣe kó títí àti kó ti yẹ nípa wọn bákan náà àwọn aláàárẹ̀ àtàwọn ẹni tí wọ́n jẹ́ arìnrìn àjò àtàwọn aláìní já lè máa ṣe kó àti kó ti yẹ wọn àwọn ń ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n sálẹ̀ àwọn ìlànà ìjẹ́rìí ورجوع لعالم الإسلام عامة ọlọ́run dákùnrin ní dáadáa fi àdìmọ̀kànbalẹ̀ padà tó lé ní nàìjíríà ní àdáyẹrí àti gbogbo àwọn orílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé islam dákùnrin ní dáadáa ìmọ̀kànbalẹ̀ padà sí ọlọ́run dákùnrin ṣàkóso wa.